أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Twenty nine o'clock ló kí wọn sí la. Ìṣèkíyàn lè tè. tí ń bọ̀ mo ní ọjọ́ sọ pé àbí ní kò kú mọ́ o. Àwọn akúbà máa ń tì mí lé mọ̀ nìkan ẹ̀dí ọ̀rẹ́ tí ò jẹ́ ẹgẹ́ lọ́wọ́ kú sàánú wa ọ̀ nígbà fún ìdí ọlọ́ọ̀bà ògùn bá lọ́wọ́ pẹ̀tọ̀ lọ́ ti tajú padà ẹgbẹ́ kàfẹ́ jì ní o láàkúrò ọlọ́ọ̀bà sàánú من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام أرويكم به والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته بعد كفوا ولو بعلا نجلو أترى إكياتي جفوا الفاوى بألفاوى ألشكاوى أسواجوا النبي ومحمد صلى الله عليه وسلم ìṣẹ́ ọlọ́run kó bá nábi ní àtàwọn ará lè àtàwọn sọ̀hábà rẹ̀ àbẹ̀rẹ̀ wọn bá kó sánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn alùpàá wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀mọ́ àlọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé kíra tá a fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní, ní ni àkókò mi ò نقبة من التاريخ من ما بين وفاة الرسول إلى مكتب الحسين سنة واحد وستين رضي الله إيدا وستين رضي الله عنه الهجري أسكتوكم بي النوتة لا يمع كان بسلام سرائسي في أسكتوكم بي قاتلنا أتين من ستوانية الهجرة ọlọ́run kó bá yọ́nù sí ṣe náà tí náà gbogbo àwọn sàhábà yókù náà àsìkò ìbí ọjọ́ nǹkan lọ́wọ́ náà ni rọ́npa khalifa amir mumini uthman bin amsan radiyallahu anhu bí wọ́n ti yan ṣe náà uthman ní khalifa musulmi ilé ni à ń kà lọ́wọ́ tá pé ọ̀rọ̀ burúkú lọ́rọ̀ táwọn ọ̀tá islam sọ so ṣe pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala gbogbo ẹni bá ń pè ní ahlu sunna wa jama'a ọlọ́run ti fún ní guidance gbogbo àgbáyé islam ló gbà pé àwọn àdìsí ti rẹ̀ jù náà ni bukhari àti muslim imam irania ẹni bá ka hadith mo sì gbèdì wọn kẹfẹ́ òpó kan wí ni grade hadith grade mo sì gbèdì mo sì rẹ̀ jù ra wọn lọ àdìsí ni wọ́n wà ní ọ̀gá gbogbo àwọn àdìsí ni Buhari àti Muslim jazakallahu khairan lẹ́yìn náà tani lẹ́yìn Buhari naam lẹ́yìn Imam Muslim naam ìṣẹ́ni pé Imam Buhari ní Buhari Buhari àwọn àdì Muslim wà ní Imam Muslim Buhari bí i pé àdúgbò yìí bẹ̀rù naam lẹ́yìn Imam Muslim naam ara omi mọ́jába ojú fò ojú fò ìlú Ghana ọgbà Buhari àti Muslim ọgbà Imam Buhari ọgbà Imam Muslim àhá fàájìmà ẹ́ ṣéwò nùrùdín lọ́wọ́sàlọ́ ṣẹ́rùtù ṣẹ́rùtù fi ṣẹ́rùtù ṣẹ́rùtù Imam Buhari àti Muslim ẹ́ ṣẹ́rùtù Imam Buhari ó di mẹ́rẹ̀ kàrún nù Imam ṣẹ́rùtù Imam Muslim náà bẹ́ẹ̀ni sọ̀rọ̀ àwọn sàhíhù mi ó di wà àti gbọ́ wa bí wọ́n ṣe yẹn sí na ìsìnàbọ̀ ọ̀sán gbogbo ẹ̀rọ tó yìnbọn mú wá sáyé tó ṣe sí imam Bukhari ọ̀rọ̀ yẹn àdánù ó di wà ó wà nù táwọn afọ àgbékalẹ̀ tí rí ọ̀rọ̀ kan táwọn yẹn bá sọ. Wa alaikum salaam ìmọ̀mù buhari àti muslim. number one. tí wọ́n mú ìyàtọ̀ láàrin sẹ́rí ìmọ̀mù buhari àti muslim. náà imam buhari muslim kiri etí imam buhari àti muslim imam buhari gbà wá mu imam muslim náà gbà wá. méjì is their most authentic hadith. kíkiri náà fi etí imam buhari nìkan gbà imam muslim ọgbà ń jẹ imam buhari nìkan lọ gbà. lẹ́yìn ẹlẹ́kẹta etí imam muslim kan gbà tí imam buhari ọgbà ẹlẹ́ẹ̀kẹrin ìbẹ̀rẹ̀ ni tó bá tẹ̀lé condition sáà fún ma gbàrí ṣọ́rọ̀tù ní pé condition àwọn ẹgbẹ́ ìgbẹ́ gàtà wọ́n náà conditions wọ́n yẹ̀ wò kápẹ́jù tó bá gbàrí lọ́wọ́ rẹ̀ tó bá ní an asan an alibukar tó bá bẹ̀rẹ̀ pé an asan torí yẹn sórí sórí asan ṣé náà wọ̀n náà bọ̀ ní ọgbọ̀n ṣẹ́kùn lẹ́kọ̀ọ́ ṣẹ́kùn lẹ́kọ̀ọ́ oníṣẹ́ ọ̀pọ̀ mítí lọ́nà lọ́dà sórí àwọn kan gbọ́ kún wọn lọ́sọ tó bá ní ọgbọ́n kún wọn sọ ní kò ní kọ́kọ́ kọ́ ẹ̀ kú àwọn ẹgbẹ́ orí mo rí ìmọ̀mọ́ asán báyìí ọjọ́ sọ̀rọ̀ ní báyìí ìlú báyìí ló gbé tí wọ́n á òun ti máa ń ka asán tó yóò wọ ọdún tó ló gbé bèè sókè bèè ó di yẹn àárọ̀ bá dé pé Imam Buhari lọ́dọ̀ nìkan ó ń tọ́jọ kó rí ọjọ́ wa ní á pẹ̀lú kúta lẹ́yìn tú yẹ̀ tó tóri ni kápẹ́ yẹn ìyẹn lé òun rí bọ́lá bọ́kà gúlé nìsí rahim ọ̀wọ́lá kọ́ lọ́dún òun wá ní 1994 1992 ah, ni bọ́lá bọ́kà gúlé kù ó jọ àárín ní 1994 ogun àwọn ṣẹ́ẹ̀tì wọn ni oye so àwọn afẹ́ àtàwọn náà bá tẹ̀lé irú system yẹn kò bá ṣe ibùdó ṣe dáa ni kò bá ṣe tẹ̀ bùrọ̀ ni kò bá tẹ̀lé conditions táwọn afáàyàn gbé kalẹ̀ òun náà wà nù ó di wọ́n ní Imam Buhari ní káfọ́nà mi wọ́n ní Imam Buhari lọ́lẹ̀ gba àdìsí rẹ̀ nìkan ó ń tọ̀ ń gbà tó dé ọ̀fẹ́ lọ sóde ni ó ń tọ̀ wá ń pe àǹkúmí àǹkúmí ọwá gbé abọ́ ọwá gbé bí abọ́ igbá ní mẹ́tàndé sọ́lẹ̀ pé ẹ ẹ ẹ wá dìnnà sí àǹkúmí àǹkúmí fi wá padà sọ́dọ̀ rẹ̀ Imam Buhari wá wọnú abọ́ yẹn wá gbé òkú fún ìfúnbẹ̀rẹ̀ sí ilé ìṣòro tó ẹni tí tẹ́ran kó yẹ yóò tún yàn jẹ gbogbo tó gbà lọ́wọ́ ìbúdó ìdá inú bá ọkọ̀ Buhari àti lọ́sùn ṣe àmọ́ Buhari ti wá rẹ̀ lẹ́jú gbogbo tó àwọn ọmọ wọn lọ ó lọ sí wáyé ìgbà yóò dé wa wallahu ta'ala alam náà ọ̀nà ni buhari ti rẹ̀ mo tó fa agreed upon mo tó sọ́kọ̀ alẹ́ pé kíni buhari àti muslim gbà wá ọ̀nà ni ọ̀nà ni the highest grade ó dí wa náà náà àti gbọ́ngbà bọ́n ti yẹ sí na Usman ọlọ́run kó san àfẹ́ lẹ́sìn àti gbọ́ngbà hadith irọ́ tí نعنف الذي بين الله رأينا أن عثمان أحق بالخلافة أن عثمان نال التصي قد يا خليفة عليه أبو بكر في أمه أن تقرنا لسيدنا أثمان أخاني عثمان ثاني سون أثمان أحق بالخلافة سيدنا أثمان قلنا له تقضي يا خليفة فاجتمع الناس على عثمان بايعوه أما يأكل جلول عثمان من قلق بس بايعوه هو أفضل أصحاب الرسول صلى الله عليه وسلم بعد أبي بكر وعمر بين أولاد لولا جلنا الصحابة لين أبو بكر في عمر أهل السنة والجماعة يستبدين بيع أبو بكر وقعبة عمر تالي عثمان تالي علي تالي قضي لحديث ابن عمر رضي الله عنهما قال fún àdísí abdullahi muhammad radiyallahu anhu ma su báyìí pé ma kunna na adil bada rasul sana bi abubakar ahada ní nàkàlì kàlì wà láyé àti kò láyé ààrẹ sẹ́ni ẹ̀ka ti tẹ́lẹ̀ abubakar náà lè kíkà tó kẹ́ ilé ilé tẹ́lẹ̀ abubakar ara ọ̀ ga gbogbo wa ni summa umar kuma ta fi kàlì kàlì ààrẹ sẹ́ni ẹ̀ka tẹ́lẹ̀ umar umar lafarba ثم عثمان لين عايز ان يقتل بها عثمان ثم نترك بعكية اصحاب الرسول صلى الله عليه وسلم لا نفضل بينهم لين عاد كلهم اما تعبير كو في ولا ايدي الله فنيك جاي كلام نبي كفون في رواية أمناه قال إذا بغان وكان رسول الله يسمعنا ولا ينكرنا أحدان صورة إلى أيام الإسلامية الذي من البوتان صورة أعب أعب أبو بكر حدث لي لأمر حدث لي لأثمان يسمعنا إما بوتان ولا ينكرنا كذا يتقو كذا يتقو أعجاب آه ينور إبيه كذبعون قال عبد الله بن مسعود رضي الله عنه عن بيعة عثمان إن عبد الله بن مسعود سعدي أكبر نسبة ولينا علاء ذو حوكنا kuma ta hanya usman wunto in ta fi siju pako in ti kasi na walai na ala in ti fi siju to gaji fuku ne na ni na zuwa sauke na nuna gaji buwa ولهذا كان إمام أيوب ابن أبي تميمة السختياني وإمام أحمد وإمام دار كتني رحمه الله ما من كلم علي على عثمان فقد عذرا اجباني سيدنا علي جو سيدنا عثمان لو إليه تسكى سوسكي فراء عذرا بالمهاجرين والأنصار قال لا وانسى المهاجرون الأنصار ومجرون شنيه فراء وذلك لأن عبد الرحمن بن عوف رويري ربيع انت تقول سيدنا عبد الرحمن بن عوف هذا nígbà tí wọ́n yàn pé òun ni chairman tí ó yan khalifa ما تركت من بيوت المهاجرين ولا أنصار بيتا ليفلك عليه ليولي مهاجرون كما أنصار ليك تري إلا تركته وفيما جليك كلكما ما رأيت أحدا يعادل عثمان أحدا وآخر هكذا منذ تقو عثمان تسيطان ولي هكذا هو عثمان عثمان عثمان نموي كلهم يفضلون عثمان بوضع سيدنا عثمان سيدنا عثمان نعرف سيدنا عبد الرحمن كان صليب معبر في بيجي ونكون يا امير وانيا فدي بيت وانكي وانكي امام مسلم لي السلام عليكم وعليكم السلام ذكر كان قال فقد امير سيدنا عثمان ولكن كاكسي ولكن سلكت موه إنهم àwọn ilé àwọn muhajir ọ̀dọ̀ ansar tó kàgbọ́ lẹ́nu kẹfẹ́ fàdálà عثمان بن عفان لخلافة البيعة العامة ولا سيد جنرال مبايع سيدنا عثمان وكان إمام أحمد بن أنبل رضي الله عنه رحمه الله إمام وإمام أهل السنة والجماعة إمام أحمد بن أنبل زبايكي ما كان في قوم أوقدوا بيعة من أصنام كانت بإجماعهم نوبوا وانتوانيا كسانتي ibiyonyaare tó fẹsẹ̀ nílẹ̀ tó lágbára bí sẹ́dínà Osman tí gbogbo musulmi náà yẹn ló farama kí wọn kó bá ti dáadáa fún wọn lẹ́rìí alẹ́ ahàlù sunna wa jama'a èyí táwọn ahàlù sunna wa jama'a farama tó bá ń pèrè ní ahàlù sunna wọ́n lẹ́rìí alẹ́ ahàlù sunna إذا ما عرف أن من كدم عليا على أبي بكر وعمر فإن الدار مبتدع وني تعال سنني من كدم عليا انت بعد فونس سيدنا علي أبي بكر لولي أبي بكر في جوا بكر له وعمر أبو عمر له فإنه ضال أنت سنني مبتدع ونبي ذلك لا يقول سيدنا علي جوا بكر له جبر له أبليت السنة نبدعني خذي من قدم عليا إلا نبي علي على عثمان فإنه مقطع أنا تتصلون يعني تتصل مثلك ولا يدللونه ولا يبدعونه وإذا ويقوم أتصل أنت يقول لك بدع فإن كان بعض أهل العلم فذلك أراها صلى الله قد تكلم بشدة على من كلم علي على عثمان بأنه قال بجلدبا عوام مي أيام كنا وفاة سننا كمان بجلدبا أم لدرة بجلدبا بسيدنا علي بسيدنا فإنه قال من كلم عليا على عثمان قد زعم أن صحابة الرسول محانوا أمانا حيث اختاروا عثمان على علي رضي الله تبارك وتعالى عنهما الله أكبر من كدم عليا على عثمان انت قاد بي سيدنا علي جي عثمان له زعم اليه يكلموا بي ان اصحاب الرسول صلى الله عليه وسلم خانوا عمانا هو ودي اوتي عمانا عشتوا اشتروا عثمان على العلي وقلت لك سيدنا عثمان لوري علي رضي الله تبارك وتعالى عنهما كلهم كبار يمسكوا بهم يجينا سيدنا عثمان أو سيدنا علي اللي قال مبعث أول من قبطنا سيدنا عثمان المبعث الثاني عثمان ابن عنفان في الستور ثواني عثمان بن عنفان في الستور لقوا عليه دي هم دقي أو صحابة عرض فتر ولا دقي نون والقلم كده وما يسرون انتبهوا عليه وديوا بينفسور وسمعهما في أفضل الصحابة القرآن في السجور والسطور أما صلى الله عليه وسلم أما لا يمكنون من القرآن ليلة هي المثلة أراه الصحابة حفظ القرآن في السجور والسطور أما سعبي وحق القرآن في النوبايا وإنه قلوما والسطور يقوله oye tí a yà bẹ́ẹ̀ sọ̀rọ̀ báyìí tí a sọ̀rọ̀ sọ̀rọ̀ bá lẹ́yìn pé wọ́n ni ẹ̀rọ akọọ́lẹ̀ ọmọ akọọ́lẹ̀ kíkọọ́lẹ̀ yìí máa yàtọ̀ àwọn ìbí ọkọ̀ fi wà láà egun kan bẹ láti tẹ àwọn màálù à ń pèlú wà láà tí bá ń pè màálù tí bá egun kan bẹ́ẹ̀ tí máa flat báyìí bẹ́ẹ̀ làwọn yóò máa kọ̀ọ̀kan sí ńgbà yẹn ọmọ kọ̀ sórí ẹ̀ àwọn ìbí ọkọ̀ sí lórí awọ ẹran awọ bàtà ó di à bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti máa kọ́ ńgbà yẹn yàrá kan ó lè fi kóra lòkú lẹ̀ nípa àwọn awọ ẹran nípa egun tan màálù ó díè wà bó ṣe rí nìyẹn wọ́n fi wọ́n fẹ́ sọ̀rọ̀ àti káyani Usman gan lákọọ́lẹ̀ káyani jẹ́ Usman bin Affan radiyallahu anhu ismu o wa nasabuhu ìkókó rẹ̀ àti ìdílé rẹ̀ ìran rẹ̀ wa Usman bin Affan onáni Usman ọmọ Affan ابن أبي عاص أما أبي عاص ابن أمية أما أمية ابن عبد الشمس هم قالوا عبد الشمس أما عبد الشمس ابن عبد مناف أما عبد مناف عبد مناف بابان لا نبي الله صلى الله عليه وسلم بابان بابان نبي وهو يتبقى ما النبي صلى الله عليه وسلم في عبد مناف في عبد مناف هم قالوا جاء أبي أبي مناف بكاروني قدوة ذلك عفان أبي عاص مية عبد الشمس مكعب وذلك عبد المناف نعم أمه مماري عورة بنت ريزي ابن ربيعة مماري عورة من جاء أما قريز وما ربيعة جدته يا يه أم حكيم بنت عبد المطلب أمة الرسول صلى الله عليه وسلم يا يا وناني أم حكيم أولي أمتي عبد المطلب بي يا يا يا ìyá ẹ̀ ni amma rasul gbogbo ala ma abdulmutalib ó di wa abdulkalib baba baba anabi ni àbí ẹ̀kọ́ ni abdulkalib bí abdullahi abdullahi bí anabi muhammad sallam abdulkalib bí náà lọ́wọ́ bí umu hakim umu hakim lọ́wọ́ bí bẹ́ awura ẹjẹ́ bàbá sinna usman radiyallahu anha nakabu wa nasbu kuniyatuhu adakire àti okire adakire àti okire lókìbà zé nùrẹ́yìn wọ́n máa pè ní zó nùrẹ́yìn gbogbo wọn pè nùrẹ́yìn nùrẹ́yìn tí a máa gbọ́ yẹn usman ní alókọ rẹ̀ nùrẹ́yìn yẹn ẹ̀dà pé ní ẹ̀dà àbí àwọn ẹ̀yà yẹn kó ṣe sùúrù tà lọ́ọ̀bà lọ́ọ̀ fọ́ ń sùúrù ẹ̀dà àwẹ̀ zó nùrẹ́yìn tí a bá ń gbọ́ pé yẹn nùrẹ́yìn usman ní alókọ rẹ̀ zó nùrẹ́yìn yẹn lákàbù ni wọ́n pè ní zó nùrẹ́yìn onímọ̀lẹ́bẹ̀ẹ́jì kí ló fà á لأنه تزوج ابن النبي صلى الله عليه وسلم رقيع، فلما توفيت تزوج أفتاء أم الكوفين توفي ملابدي توفي أم النبي صلى كان كلي رقية ثم تليه سرايتي حبيت الفلو مرة جاء أم الكوفين nígbà النبي صلى الله عليه وسلم إنه ẹgbàwá kan nígbà lọ́mọ mẹ́bìnrin mẹ́wàá wọ́n máa fún Usman lọ́kùnrin tàbí gbogbo fi kúnyẹ́sùwò ó kọ bí ó kọ tó máa bí ó fi máa pè yàn bí ó kọ bàbá àwọn ọmọ rẹ̀ tó máa pè ní abu abdullahi bàbá abdullahi wa abu amuru ń pè ní bàbá amuru aslama kadiman ala aidi abi siddiq radiyallahu anhu ó wà náà kó kọ́kọ́ islam lọ́wọ́ sidna abubakar siddiq radiyallahu anhu hajara ila abasha ثم إلى مدينة ọwọ́ náà tí wọ́n ṣe ìjírá méjì wọ́n ṣe ìjírá lọ sí abáṣà ọjọ́ sí áfíríkà ìgbà wọ́n ṣe ìjírá lọ sí madina ó di wa kí ní abubakar sidiq ọlọ́run wa sílẹ̀ sàrẹ̀ nígbà lábìdì pé sí islam bá street alábi kí ni iṣẹ́ wọn àwọn ọmọ pé àwọn yẹn náà ni bí ṣe fún wọn ọmọ tí wọn yẹn náà ni èèyàn mẹ́fà lọ gba islam lọ́wọ́ àjọ náà ó sì wò ní ń ta fọ́ ni àwọn gbogbo ẹjọ́ bá sáà sọ yóò ní ìṣẹ́ ìròyìn kí ní kẹfọ́ قال لي كده بقى الاسلام وما الى ذلك احنا دول على جريب يقف قاتل يقف في الاسلام ده يا مصر ابو بقى طب لا لا هو عبد الرحمن بن عوف بن سعد بن ابي وقاص بن سيدنا عثمان بن عفان هو سيدنا ذكر الصديق بن الاسلام هو بقى كده نعم azwaaju wa awlaaduhu àwọn ìyàwó ẹ̀ àti بنت الرسول صلى الله عليه وسلم أكثر كيا أم النبي صلى الله عليه وسلم أم القسم بنت رسول أتي أم القسم أم النبي صلى الله عليه وسلم وفائخة بنت غزوان أقسم بين كذا يا يا كذا كني فائخة أم غزوان أم عمرو بنت جندب أم عمرو أم جندب لما بن جندب لا يلي كان وفي فاطمة بنت الوليد ابن عبد الشمس أخي فاطمة بنت وليد أم بني وليد أم عبد الشمس لين أخي أم البنين بنت عيينة أخي مما بنين أم بني عيينة إليك جي أخي رملة بنت شيباء بن ربيعة أخي رملة أم بني شيباء أم ربيعة إليك جوابنا إلى بنت فراغ kíkà ìfẹ́ náà ìlà ọmọbìnrin farafita ìyàwó rẹ̀ ti pé mẹ́ta alẹ́jọ àbá alákàbí ojú ẹgbẹ́ gbá sínú ọgbọ́nù àwọn àṣọwájú inú ìyàwó mẹ́jọ lónìí kílẹ̀ rí o ṣeun kílẹ̀ rí gbọ́n sáláì sí mi kílẹ̀ rí ké gbọ́n sáláì sí mi. o ti di àjù o ti yá ìjù ẹ̀rí nù. pé kò fẹ́ ọmọlùkù tó mọ̀ bàtí gíní àgbàtí ó di ẹ̀rí nù ó di é nà àwọn láàdùn àwọn ọmọkùnrin rẹ̀ àwọn ọmọ rẹ̀ àfọ̀nà àwọn ọmọ rẹ̀ azukur àwọn ọmọkùnrin ní wọn abdullahi ó fi bí abdullahi wa abdullahi asgar ó ti bí abdullahi kejì náà asgar khalid ó bí habban ó bí umar ابي سعيد ابي عبد المالك ابي عمرو اي بسع هذا الموقوي بينه على اناثه او بينه وماري ابي مريم ابي ام سعيد ابي عائشة ابي مريم اخرى ابي ام البنين هذا الغدوان صلى الله على النبي الكريم وعلى اله واصحابه اجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام بالله أمين الله أكبر الله أكبر njẹ́ owó límẹ̀ ẹni nìkan fi yáyẹ̀ náà mi mọ́ kí wọ́n gbọ́ ìyàtú ìyàtú ẹ̀rẹ́ fi lè wà náà ni mo ń pè àyàtú ìwálé wálé wà lẹ́mí púpọ̀

لا إله إلا الله لا إله إلا الله أما كنت قرأت mọ́hánà ti jọ́ka sí ambrose alazent endo drive bó lè fíntì tó bá nàlẹ̀ ọdí láìláha ìlọ́lọ́ láìláha ìlọ́lọ́ ibi ẹ̀ ti gàbá ẹ̀ wọ́n lè kí ìdíwà pọ̀lọ́ ní àbáyé afẹ́jì kúnlọ́ nìfà àmọ́ olúbí inú òsì nígbàjẹ́ kó ti kú nínú òlù pé dídàwí kálímà dídàwí kálímà nígbà tó wá di jọ́ kejì tí ara ìbalẹ̀ tí wọ́n ọlọ́run oṣù tí kí n kú bá ọlọ́run lẹ́yìn ọlọ́run lọ́dẹ kí n ti kú bá òkè lọ náà kí n jẹ pẹ̀lú fìtínà kí n jẹ olù fìtínà yìí kí n gẹ̀rẹ́ sí pé ah n tó kú yóò ti kú pẹ̀lú alẹ́ ilẹ̀ lẹ́la olùdó àti kó wa nílọ́run ọgbọ́n kankan ò sí fókùn yẹn bí ká kalẹ̀ máa alamana ne bika ni imani to wa strong ala ni sheri shi kun za fa ni sheri ta baba ala qur'an kita ya ni eda ba shi da ya ni eda ga gbogbo gba nínú sọ ni pé ọlọ́run àmìrò ẹgbà àbíjọ náà kò fà lówó owó owó bàbá dé bá dé àwọn sábà fi ní owó owó owó wọ́n mọ̀ pé bọ̀lẹ̀ rẹ̀ fẹ̀ sí wọ́n á lè kún un sẹ̀lẹ̀ àǹdẹ̀lẹ̀. Thank you bùbá yé àyè bó fẹ́ ní tìmọ̀ fún a máa lè pé wọ́n gbé mẹ́jẹ̀mù ìgbé mẹ́jẹ̀mù ìfẹ́ fi ní ìmúlẹ̀ ìmúlẹ̀ aburú yẹn àwọn tó máa sábúrú máa lò mọ̀lẹ̀ fún wọ́n gbé mẹ́jẹ̀mù àṣíwájú wa ni ó dé wa. Thank you nígbà tí wọ́n wọ́n ti ń jẹ máa ní ìgbà tí pé oúnjẹ wọ́n ti fi mọ̀ pé oúnjẹ ọ̀hún ẹni tó ti ṣe ṣe kí irú ẹ̀fọ́ oúnjẹ máa lè gbàgbó ìfẹ́ náà kò tó ìgbà ọ̀fẹ́ náà. nítorí pé سيدنا عثمان سيدنا ابو بكر كنت بعده كنت بعده سيدنا عمر كان قتلت بعضي أما سيدنا عثمان هو كبعضي ودي يقول يرمي أسكوا هذه فوناني شيء ولا شيء Assalamu alaikum oníbèrè eléyìí wọ́n lórúkọ àwọn Tajudeen Ibn Shuaib láti bá ń dáná ní Kaduna wọ́n ní kí ṣe ọ̀pọ̀lọpọ̀ àlékún ìmọ̀ yín. àti gbogbo wa náà. ó sì gba ìwà àtẹ́yìn ní ẹ̀san olóore ní alikiyama. àmì òun náà tó kíyàmọ́ náà sànù. ìbéèrè wọn ni pé ẹni tó fẹ́ rìnrìn àjò tí ìrìn àjò yìí tí ó sì gbà ní ọjọ́ kan torí pé ọ̀nà jíjìn ni tí ó bá fẹ́ jáde lásùbà ṣé ó ṣe déédéé bí wọ́n bá pèrún àkọ́kọ́ ní àsùbà kírun àsùbá yìí kó tó bẹ̀rẹ̀ ìrìn àjò tó lè kírun àsùbá lẹ́yìn tí wọ́n bá kírun àkọ́kọ́ lásùbá kó tó wá bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀ yìí. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله ẹ tó bá fẹ́ rìnrìn àjò fẹ́ kó rìnrìn àjò yẹn dé ìgbàlẹ̀ ẹjọ́ kan ọwọ́ ní sóun lè kírun àfọwọ́ máa kírun àkọ́kọ́ ara wọn kò sírun fẹ́ntẹ́kùnrin bá ti pè é àsìkò òun tó dákó tó kẹrùn wọ́n pè wọ́n kọ́lá ṣùgbà yẹn àsìkò òun sí tó ìrún àṣùgbà kan náà pé ìrún òru ni wọ́n pè lọ́fà kálíjì ọ̀sẹ́lẹ̀ tí máa ń tíbi láti bá pè rùn ẹ máa jẹun ẹ máa mú lọ tí bá pè rùn àkọ́kọ́ èèyàn lè kẹrùn àṣùgbà nítorí ìrún àkọ́kọ́ yẹn ìrún òru ni àyìn lọ pé tíbi láti bá pè rùn ẹ máa jẹ ẹ máa lọ lẹ àyìnlá òyìnbó náà bì ni títí ìṣòwò pinnu rẹ̀ kejì lásìkò àṣùbà tó tó ìṣòwò pinnu àṣùbà tún tí pinnu rẹ̀ kejì kò nírun ibi tí lọ́rọ̀ yẹn ó di wa wallahu ta'ala alam ìpàdé ìjọba pé ah, àwọn gbéra ìfọwọ́ kásìkò tó dé ìdìní dúró fún wàhálà rẹ̀ kó lè fẹ́ nù ọkọ̀ ọdún ó lè bu yẹ̀pẹ̀ lọ́wọ́ kí ó yà lọ́wọ́ ìbàjẹ́ akúnṣe ẹ̀ mọ̀ nínú ọkọ̀ ó lè fẹ́ nù ọkọ̀ ó di kí wọ́n bá nìyànjú ẹ̀ lọ́wọ́ náà. وعليكم السلام بالله kí ló kà wọ́n yẹn pẹ̀lú yẹn ló bàálù mọ̀ ládá tó wọ́n fún yẹn kó wà sí náà èèyàn lọ lé kíló náà ni kí ẹ lọ gbọ́ wà sí náà lọ lé kíló náà ni àmọ́ tí kíló yẹn fẹ́rẹ̀ rẹ̀ ju kí ẹ máa gbọ́ wà sí lọ tí bá gbọ́ wà sí yẹn wọ́n fún ọlẹ́jà jẹ́ nù àmọ́ kọ́ lọ ní kíkọ́ lè kíwò yẹn ìwọ gan lọ́mọ ẹja pa fún ara rẹ̀ dáwọn Chinese yìí ni pé kéèyàn kọ́ yẹn lẹ́jà pa ó dé adu kéèyàn máa bù yẹn lẹ́jà lọ kọ́ kọ́ ló ti máa pẹja ó dé adu kó máa bù lẹ́jà lọ kọ́ lọ kọ́ yẹn fọwọ́ kíw kún gan máa ṣe wá àlè ó dé adu kó máa gbọ́ àlè lọ àbúrò ìdí náà ló ṣe ó bí wa wọ́n bù lẹ́jà jẹ́ náà nídìí kó lókun àti máa pẹja fún ara rẹ̀ ó di é ó di orí والله تعالى اعلم نعم kò sí mistake rárá o kò sí mistake ẹni tó bá gbé sẹ́yìn náà lè ju sẹ́yìn náà Abubakar Siddiq lọ àti Umar lọ eléyìí dọ́ọ̀lù mọ̀tàdé ọ̀nà eléyìí ti sọnù ń bí dáàni ẹni tó bá gbé sẹ́yìn náà lè fi sẹ́yìn náà kúmọ̀ lọ mọ́kẹ́ọ̀ ẹgbẹ́ ti mistake ní sàtìsì ìjọba wínú wọ́n wá bèèrè kékeré jọ tọ́fà wọ́n ti kúnlá tí wọ́n yẹ sẹ́yìn abọ́kàr sí bíkẹ́rẹ́ kan bá dùn wọ́n máa yẹ sẹ́yìn kékeré pé sẹ́yìn abọ́kàr kọ̀ lọ nìkan jọ dùn wọ́n máa yẹ sẹ́yìn ọmọrù kan kan bá dùn kí ọmọrù àti lápá jọ jọ dùn wọ́n máa yẹ sẹ́yìn wọláwó tààlà. ẹni bá fún tó bá tó nǹkan yìí tó bá mú nǹkan yìí wọ́n lé àwọn ìdílé ìdílé àti tó bá mú nǹkan yìí wọ́n lé. ẹ̀mí ni mo wà ìdílé yẹn kan bá dùn fún ẹ̀mú ọgbọ́n nǹkan yìí wà. ẹni bá bá bá ní sẹ́nà àlì sẹ́nà àlì ju sẹ́nà àbúkà lọ ìyá tuntun ló fẹ́ mú wa lù dáàmú ìgbà náà mùsùlùmí ló fẹ́ mú wa lù mú sẹ́nà àlì ju sẹ́nà ọmọ lọ mi ti tún ló fẹ́ mú wa yìí báwọn nínú ẹ̀sẹ̀ àwọn kan ní sẹ́dínà alìjú sẹ́dínà ọlọ́nà ìṣẹ́sọ àwọn mùsùlùmí náà gba ẹja àwọn ọ̀wọ̀ àwọn wọn tó gbé wọn sórí bákẹ́tì kan náà ní títún ṣe ni pé wọ́n ti àwọn sàbẹ̀sọ afọmọ ilé ìkọ́ náà farama ó di yẹ wa àmọ́ sẹ́dínà tuntun ló mú wa káwọn sàbẹ̀ náà gbé wọn sórí àkìkì kan ó di yẹ wa. àgbà pé eh, olókùnrin ẹlẹ́nìkan inú alè àti àbí àméjèèjì náà ní sẹ́ẹ̀dì àwọn tẹ́. àwọn mẹ́ta ló mú wọn nìkan nìyà àwọn mẹ́ta ló rí wọn nìkan nìyà ló pé inú alè àti Usman ó ní mẹ́ta tó kú yìí ẹ̀rìn yẹn nìkan nìyà ẹ̀ àárín náà nìkan nìkan làwọn mẹ́ta bá wùdó fún àwọn mẹ́ta ó di sẹ́ẹ̀dì náà zòbí ìzùmọ̀ rò pé òun kọlu sí ní alẹ́ ọ̀rẹ́ sẹ́ẹ̀dì náà zòbí lọ́wọ́ ní àbí ìwòbí ọ̀fọ̀ sí ní jẹ́nà táwọn tó ń dẹ́kun ọ̀rẹ́ wọn ìwọ ni wọ́n fa mi eléyìí ti jáwọn nírọ́ nínú àti bẹ́ẹ̀rù gan ló bí drop sí na Ali wọ́n kọ́ àwọn mẹ́ta wọ́n kọ́ àwọn mẹ́ta kó Abdulrahman bin Auf kó sí na Usman kó sí na Ali Abdulrahman bọ́ náà kó òun dúró fẹ́ẹ́ méjì tàbí tí wọ́n ló dúró fẹ́ẹ́ méjì ọmọ méjì bàtà ìjọ́jú kan wọ́n àwọn ìjọ́jú alábìnú tó lọ́wà ó di eyín nìkan ó ní àmúlò pé mábìnú tó lọ́wà aláwọ̀ wà pẹ̀lú wa. wà mú fẹ́ràn pé kí n máa smart àbí kí n máa smart àtàná ló yẹ kí n máa gbé títọ́ àwọn tó ń tẹ̀lé àlọ́ àlọ́ rẹ̀ fi sùúrù sùúrù kí n one thousand two hundred kù ọkùnrin ọdún pé one thousand eight hundred million six thousand eight kìsìkò tó mẹ́ka àtúmọ̀ ìtàlẹ́yìn six hundred and twenty àárọ̀ yìí àmọ̀ tààrọ̀ two hundred naira àtúwájú mi ò kí máa yí tààrọ̀ ìjẹ fine ee ìṣirò two hundred and something naira tó sí náà one six thousand million case ọkùnrin náà smart àtúwájú mi àti ọkùnrin náà kọ̀ọ̀kí ni kerosene àti petrol tó àtàlà àtàlà báwo bẹ sáré lẹgbẹ pẹtrol tó di tó ní gbaná wọn bá sáré gbẹ lóru kọ fún yàrá ti sùn lọ ti sùn lọ ètò máa jíbọ bí ẹlẹbi ẹ máa bí máa yọ bọ ó di wọn ti kọlọ ibi ọpọlọ pẹtrol ẹ kòkòrò kọmpútà ẹ sùn àti kerosene àbí lọ gáàsì tó sùn ju ṣetán ṣetán lórí ẹ̀ olùkọ́wa ni ẹ̀sùn wọn ọ̀rọ̀ àsùn ìtawé tí wọ́n àsùn ṣetán ẹ̀sùn tọ́lọ́ ṣe ẹ̀mí kí wọ́n wọ́n ṣùwárì gbìmọ̀kùsì yóò fi ọtí wọn. àwọn ẹ̀wọ̀n lọ sùn ó di ẹ̀ lásìkò yóò fi wálé ṣe ọlọ́run sàmà wàhálà kùmùsàlám tó wà tó ẹ̀ aláàrẹ̀ tí wọ́n jẹ rẹ̀ nìyẹn wọ́n fẹ́ àbùdá tí wọ́n ti rí àyẹ̀wò fún wọn láti ọdún mọ̀ṣẹ́ àdá òun náà ń gbọ́bọ̀ owó wọlé sọ wọ́n kú tàwọn yàrá pé ó wọlé ní ọdún mọ̀ṣẹ́ wọ́n sọ pé òun náà ọmọ tó ń sọ wọ́n àyàn ti lọ papọ̀ àbí kíníkà ó ní lọ́wọ́ sọ̀rọ̀ àbíyèsí lọ́wọ́ ní ẹni tó ti wà ní ìjẹta ìjẹta ìjẹta gbé gáà káwá fún kálmà ní ìrẹ̀kùnrin kálmà ní ìtòdé wọ́n rántí ọ̀rọ̀ nẹ́sì kùrán ní pé fẹ́ìzà bẹ́lẹ̀gà tó lókòó wọ́n tún iná ibi yóò máa ibi tàǹdùrù wọ́n náà akọ̀rọ̀bù ilé yìí wọ́n fẹ́ fẹ́ kúmọ̀ ní nítorí wọ́n náà kò títọ̀ ọ̀rọ̀ ògùn ilé sábà sọ pé náà fún kálmà fún kálmà yìí ká ah, bẹ́ẹ̀ náà wà lọ́kì o ṣé yẹn wà ní pé ó ń kú báyìí wọ́n náà fún kálmà ní ìgbà wo bìí nǹkan wù mí ni afún àmì kò sí ara ju yá sí i. Ọ̀bí àwọn àbùkáàkì ọ̀rọ̀ ọ̀yá àyàmá kọ́ọ̀dún kó gbàgbọ́ fún àkó náà kọ́lọ́ọ̀dún kó yẹ kó kálmà náà lè rí. Ìgbà bí kálmà yẹ kó gara tí wà tọ́ ẹ̀mà jẹ́ náà. Ó di ọ̀la ọ̀tàlà. Mú òkú, ah! أما بعد والله في الكلمة في إيد بايك أنا جذبت من شهادة من شهادة ما يجي كده تروح قالوا ما سألوا لا تقوي قالوا يعني يجوا يفصلوا كمان sọ̀rọ̀ nísìn nínú sọ fún ilé nísìn kí ló ní kó kó sí pé kọ́kọ́rọ́ jẹ́ kí ni àrùrù kan kó má jẹ́ kọ́kọ́rọ́ ọpọlọ tó bá fi rú kan yóò gbìyànjú ọpọlọ ọpọlọ yóò wá sọ fún bó lè gbé kalẹ̀ àmọ́ tí wà lọ́kàn rẹ̀ ọpọlọ ní òsọ̀ fún lóṣèlú kalẹ̀ mọ́tíkú bá dé ọpọlọ yẹn sàlọ́ǹtì tí wà lọ́kàn rẹ̀ sí ìdí ìkẹrẹ̀ àti pé ìgbẹ́ fún ìṣẹ́fẹ́ fún ọpọlọ mọ́ ara kọmọ dírẹ́sì ara kọta yìí mọ́ wọ́n ní ìṣọ̀kan pé wọ́n ní nìkan fẹ́ sẹ́láìsì àwọn àbúrò àti nínú ní kálùmọ̀ ọkàn bẹ̀rẹ̀ sí kọrin bẹ̀rẹ̀ sí àwọn jọmọ Pakistan sọ wá pé ẹgbẹ́ náà bẹ̀rẹ̀ pínjọ́ kan wọ́n sọ pé kálùmọ̀ ọkàn bẹ̀rẹ̀ rúpì rúpì rúpì rúpì owó wọn lè bí pé náírà náírà náírà ó di sojú